الوقت واشتهى في كتابه وقال العليم الخبير يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو أشهد الله إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد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 àyàfi àlùjẹ́nà tàbí náà ọ̀rẹ́yà lóde láti wí náà náà. Àbáwọ̀ Hasan al-Basri wọ́n ti wọ́n fọwọ́ ọ̀gbẹ́ ara oníjọ́ kan kọjá fún mi àbíjọ́ kan kọjá lórí gbogbo ọmọ lórí dáadáa àbí kí ọjọ́ yẹn máa sọ̀rọ̀ báyìí ìkejì náà dáadáa eré ọmọ lórí dáadáa ìní yàwó jẹ̀rí ọjọ́ tuntun ni mo jẹ́. وعلى ما تعمل بك شهيد أدمعني وما تمنني عزاني لك وإذا ذهبت عنك ما تقول أدوار الآية لم أرجع إليك من بعد كبره فقد ما شئت ìwọ́n bá wọ̀ sí síwájú ẹ̀jẹ̀ ìdìbò bẹ́ẹ̀ ní ẹ̀rẹ́ فأخي الماشي وضوى في الليل ومجافرة قالت يا عود أبدا إليه وبيطلع قدم غيره أبو عبد الله بن عباس رضي الله تعالى عنه من بلغ ورقة لم تجد صلى الله عليه وسلم nípa pàtàkì àkókò àkókò ìṣirò ní ìyàrá àti ìṣeré. Òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àtàlá ní نعمتان مقبول فيهما كثير من النار جرام النبي ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òye sábà aláǹfààní rẹ̀ ní máa ń rárí mọ́ wọn lọ́wọ́. ìdára àkọ́kọ́ òun náà ní àfíríkà nílàlàáfíà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn alálàáfíà àwọn ẹbí ìlú ìlú ìdọ̀dà àti ìbàjẹ́. wọ́n ti mọ̀ràn bẹ́ẹ̀ náà ní ìráyè ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹni fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ bá tilẹ̀ òun ni àti láti máa ń bẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ìlà ti bàjẹ́ nípa tó pàtàkì àbúrò ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ dára nínú wọn ń gbẹ́gbà wá sí lábẹ́rẹ́ ti tẹ̀rọ ọ̀làdùnlá wọn ni bẹ́ẹ̀ fún gẹ́gẹ́ wọn bá fún báńkì tọ́mùlà tọ́mùtì ọ̀rọ̀ máa ti máa ń tó dé àyà àtàkà tọ́mùlà mọ̀ nígbà ìgbà tó wà láyé orúkú òde ò wọ́n ti ká àtàkà tọ́mùlà tàbọ́mìkà ìgbà tó ń gbádùn ó tó lè gbé ààrẹ òtúndì ẹ̀sìn lè lálàáfíà àti ti apàdà rẹ̀ yẹn náà ni wọ́n fara ọ̀kọ́ka kọ́ńtà ṣòkòlíkà ìgbà tó ń ráyè lọ́wọ́ rẹ̀ sílẹ̀ títí kọ́rọ̀ rẹ̀ kò ṣe dáadáa nínú ẹ̀ ó tó lè gbé wà padà sàyọ lójú àìláyè wọ́n ṣàtà àgbàgà ọ̀gbìn àkàrọ̀míkà ìgbà tó wà níbi ìjọ́dọ̀ àbárapá ètò làǹfààní ẹ̀ láti fi tètè aláà ọdún ní ilé àpàdà ti arúgbó èyí náà sì mọ̀ ibi ọdún ní ìlú lóògùn jẹ wọn kì í náà ta kọ́gbà kàfíríkà bákan náà ọ̀rọ̀ rẹ̀ náà rọrọ̀ ètò ọ̀rọ̀ rẹ̀ ọdún ní ilé tó lẹ́rù rẹ̀ ti di fún dá ọdún ní ilé àpàdà tó sí. ayé àti ìṣẹ́gun náà ìgbà ẹ̀yìn arúgbó náà wà nínú bàtàkì àkókò ẹ̀gbá wa ní لا تزال قدم عبد حتى يسأل عن عمره ẹsẹ̀ yìí ní ti kó níwájú ọlọ́run wa sàkánà lọ sàálà níjọ́ ìjọ gbẹ̀gbà ìgbéyàwó tí wọ́n fi bí léèrè nípa ìsẹ̀mí rẹ̀ tó lò. wọ́n tún fi nípa ara rẹ̀ tó ló lu ara rẹ̀ tó kú tó sí. abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu onímọ̀ nàìjíríà fún ara sẹ́yìn mẹ́ta ní àlàyéwò mi mi sábàmọ̀ lórí kẹta tó àbámọ̀ mi ti máa ń lé lórí ìjọba lóru ìjọ yẹn wọ̀. sísẹ̀mí ayé mi dẹ̀ ti dínkù ọdún tí máa lọ ti dínkù ọjọ́ tí máa lọ ti dínkù mọ́mi wá létí nínú mímọ́ mi ju ọ̀kan. alẹ́ ìlú mi sọ ọ́ lẹ́nu. رضي الله تعالى عنه أن يوم ما جاره في غير حق قضاء يجب يقضي الزواج أو فرض أداء إذا سألنا يضايق سكان موا أو مسجد بناء إذا فيه كان لما ليوري أو حفظ حق بارا إذا سألتك لوري كما كان قلتك وتبلد أو خير أساسا èyí dẹ̀ ti kó fìfì lẹ́ni rè kàlílẹ̀ àwọn ìlúmi nà mọ̀tàbátà èyí dẹ̀ ti bímọ kan yọ irúfẹ́ ẹni tó máa ń lo ọjọ́ rẹ̀ láì tó wéèsì ẹ̀ ya àkọyọ si àti ìyẹn máa ń ti ọjọ́ rẹ̀ ìdúró méjì gánbẹ tọjá sí pé èèyàn máa máa sàbá mọ bẹ́ẹ̀ lọ́jọ́ dábàá mọ ní tí ò ní wúlò pápá jùlọ ẹni yóò tó bá fi àkókò rẹ̀ tó fi ráàyè àkọ́kọ́ fún àkókò yẹn òun náà ní sẹ́ẹ̀ àtúlẹ̀ ìdílọ ìgbà ní ẹ bá ń kọ́ kàkà fún téèyàn bá rí rere tè kọ́lọ́jọ́ tó dé èèyàn sàbámọ̀ ṣùgbọ́n kò ó wé sí àkókò rẹ̀ ni òun bá bá dẹ́dà ń sọ báyìí hàtà ìdá ìjà àhádà ìmọ̀ níbi nígbà tí kú bá dé bẹ́ẹ̀ nípa ọ̀kan wọn ọ̀rọ̀ ọlọ́gbẹ̀rẹ̀ ti hàn ní yọ̀ọ̀mà ló ọlọ́wọ́ bá fẹ̀dá mi ẹ̀dá mi padà làálì àmàlù sọ́ọ̀lì hàǹbí máa tàrẹ́kì bóyá máa ṣe rere níbi ohun tí mo pa ti tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́rọ̀ wà ìpè yóò ti sọ lódodo ọ̀rọ̀ níbẹ̀ nípa ha kẹ́lí mọ́tò mi fún wa kọ́ nílò ha. kíkẹ́ fi gbólóhùn yẹn lásán mi kò sí ti bẹ́ẹ̀ rárá mi ti sọ̀rọ̀. wọ́mi wọ́rọ́ níhi ń bá sàkóso ìlà yóò mi yóò fi àbúrò. tó ti kú tẹ́kọ̀ sọ̀rọ̀ mọ́ àfolófojì ìtẹ̀mí ẹ̀ lókun tó máa lò láàrin ayé sí àlùfẹ́yà yóò ti wà níbi eléyàn ìlà yóò mi yóò fi àbúrò ìjọ gbèsè aya yìí wọn bọ́kù mùkínú aya ninety nine aya pàtàkì ní ọgọ́rùn-ún àkókò kejì tó ti gbé ní ẹ̀rọ àti àkókò rẹ̀ ṣòfò àbámọ̀ ní bámọ́ bí bá ń sàbámọ́ gbà ẹ̀ òun náà lè jọ tó wáyé yọ́ọ̀mẹ̀l àkẹ́rọ̀ níjọ́ gbẹ̀ngà ìfẹ̀yàrá òun lọ́ba dẹ́dà bí sọ ilé yẹn náà bu ayé pé ọ̀lẹ́ òtárọ̀ ìlú òkè bu àìlẹ̀ náà tó o bá rí nígbà tí wọ́n bá dáhùn yẹn jó níbi iná ọ̀kọ́ ọ̀rọ̀ yàrá ìtànà wọ́n máa sọ wípé máa fi wọn nọ̀rọ̀ tí wọ́n là lọ́ka ti bàbí àyà ti nà kí wọ́n lè dá wọn padà sáyé. gbogbo àwọn aáyọ ọlọ́run ọba àdínkù ìnirọ́nà wọ́n lè tù lẹ́mí nà mọ́mìnì ádẹ́sì wà nínú àwọn ẹni tí wọ́n nígbà tọ́tọ́rọ́. ilé ìwà ni wọ́n tún mí náà àyà tó ti sẹ́wọ̀n. ọjọ́ mùsùlùmí náà ibà dọ́là nípa àti má fi àgbógbó tó kù ẹ̀ẹ́dọ́rùn-ún ẹ̀gbọ́n tí ọba dẹ́rẹ́ àtúntò nígbà tó ṣe ẹni tó ti bí báyìí ọba dẹ́rẹ́ àti fàyídà àwọn ọ̀sán àbá ń sọ ìfẹ́ tó bá tẹ̀ láyé ọ̀sáré sọ́ọ̀rù ọ̀sáré sọ́ọ̀rù ọ̀sáré sọ́ọ̀rù gbìyànjú gbìyànjú láti fi lọ́wọ́ ọba wájú ẹlòmíì ráyè gbogbo àwọn nǹkan tí wọ́n bá ń ṣe ọláyé ọláyé òde ọláyé fàájì ọláyé ọ̀rọ̀ ẹ̀yìn ikú ẹ̀wò lágbájá ìmọ̀ nǹkú tí ọmọ agbóra báyìí títí wọn ọmọ pẹ̀lẹ́ àti ìdàgbọ borí ọmọ àpọn àgọ dúdú bá tó rùn ọmọ apá ìwọ náà ìwà ara rẹ yóò fi kọ́ máa bà mẹ́tẹ̀ rẹ ẹ wò lágbájá ìwọ bó ṣe ẹ kiri báyìí báyìí lọ ọ̀rọ̀ ẹ̀yìn rẹpẹtẹ nítorí omi lo gbogbo àkókò tiẹ̀ sí nìyẹn tó o bá ti ráyè lórí owó mi ti báyìí pàǹtọ̀ ti wàhálà tó ti gbìyànjú mọ̀ láti súnmọ́ lọ wàyí la onípa máa tún kòkòrò gbogbo dáadáa ní eléyìí wà ní sáàpù ṣáàtì ayé àtúnṣe sí tẹjọ ọba adéla tó ké tó apá yìí nípa kòrò láàtò ìdíkùn ẹ má pàṣẹ kò kéré fà láàtò ìdíkùn àmúwádùkùn ọ̀la àwòládùkùn àdìkìrìlá ọba tàyé láti dúkìá ayé àtọmọ nípa ìrántí ọlọ́run ọba adéla ni ọmọ yẹ fàǹdálì ẹni ọba ti fáfilẹ ìgbàlódé náà ìlú àwọn ẹlọ pàdánù ẹ̀yìn ọba adéta wa sọ wípé láàbùn nìkún àmúwádìkún wàlà àwòládìkún àǹtíkìrìlá wọn kò yẹ fàánù dáálí kàkà ọmọlẹ ìgbàlódé náà ìlú wọn á ń fi kú mi mọ ọ̀rọ̀ làtìmẹ ẹnà níbi wọn tá a fi kẹ́yìn mi nǹkan mi lẹ ayé àti àdáhìdá kùmí ọ kótó di gbé ọmọ ẹgbẹ́ àkókò yìí ò kọtọdù bí àwọn afẹ nìkan ọfẹ nù yín ọyẹ kó làárọ sí yọrọ àwọn ẹgbẹ àtẹdá mi ẹni tó lówó tó ń jẹ mọjọ zàgá bí ọyọ zàgá ó lówó hajj kò sí láti jọ yìí ẹlòmíì wà lọ tó búlọọkù jọ wọn ní kíni kọ yóò lòun kọ lé ní ilé olé ẹlòmíì ìdárẹ náà bá lòun kọ ọkọ àwọn òbí ọmọ ènìyàn wọlé bá ń sọ gbogbo ìgbà tọ́wọ́ bá ní ọ̀rọ̀ tó dójú ẹ̀ àgbèsìkọ́ bá sì ń wúrẹ́ fi lé làǹkọ́ nìkú sẹ́ńpẹ̀ ní kíláàsì wọ́n rí ẹ̀ pé ẹ bá pè dúpẹ́sì mú tẹ́rí kẹsì á fi àjẹ́ ń bíẹ̀ mo rí àgàdá wo pé ilé gidi nílé lọ́kọ́ yìí nígbà tó ọmọ rẹ̀ ó pè sábà ó àwọn àjẹ́ síbẹ̀ ni àwọn àjẹ́ tí ọmọ ayé lójoojúmọ́ rẹ̀ yàrá kan fún ọ yàrá tó ní tó ní àfẹ́sọ̀ tó ní gbogbo ẹ̀ tí wọ́n rẹ̀ tí wọ́n ti ní àwọn mímọ ọ̀rọ̀ gbàgbọnà ẹkùn níbi ohun tá a fi kẹ́yìn mi fábílẹ àyè àti àdàgbò ìmọ̀wò kíkú tó wá bẹ níta ọkàn yín ọyẹ kó làárọ àgọ láti tí wọn máa sọ wípé àtẹdá mi lọ́wọ́lá àkọọkàní ìlà ájàlè ìsọrí yìí ni tó o bá tẹ̀lé lọmi lára dàsìkò díẹ̀ nípa àwọn ìsàkùn àti sàrà ìyẹn zàkà ń lówó wàá kún mi lọ sọ̀rọ̀ yìí bá dẹ wàá mọ ẹni rè ọlọ́run ọba yóò á fẹrẹ lọ ọdẹ fẹẹ ìdàjà àjàlóha ọlọ́run ò ní fi lọ lára fẹ́mi kàtà kókò ẹ̀ bá ti tó yóò kú ní bá ti tó bá ti tó olùdó ọlọ́run bá fún ní nílò nípa ọ̀fẹ́ sí akólókọ́ lè ha dà ẹ̀dùnlá ẹ̀dùnwẹ̀lẹ́kọ̀ ìsáyé mùsùlùmí mùsàlù àtọ̀wọ̀ ọ̀rẹ́dì ìsèkìrò ọ̀tọ̀ ìlẹ́kùn ìdíjìnà òkú ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀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 للوقت قيمة وحسية ẹ̀yìn ọlọ́dún àwọn àwà ẹ̀yẹ táwọn ẹ̀ka tàbí ìdílé ọ̀ka gbogbo. nínú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa àwọn iléèdè lábá pé ọlọ́run pàtàkì ṣe sí àkókò. lórí jáde pé ọ̀pọ̀lọpọ̀ ààyè láti rí tọ́lọ́wọ́n bá ti ń sọ̀rọ̀ àkókò. ó dàgbé olówó wákàtí tẹ̀ jáde tó àgbà rẹ̀. ìkọ́nà ń dá ọ̀rọ̀ òkú ìdúrà ó fi alẹ́ tàbí ọba làǹtàrí búra ọba sùnà búra ọba nìkanjàrí búra olùdíjọ mẹ́wàá tá a lè sí lórí níwájú wa yóò tún ti búra ní òlà mẹ́wàá kan nínú òkòtò ìjà ìbáwá náà nì nígbò òlà mẹ́wàá kan náà ìpín wọn kò lè níjà là ń retí yìí o nígbò náà nìyẹn òun lọ́fẹ̀ẹ́ dàbí àtẹ́yìn nípa báwo ló ṣe pàtàkì ọlọ́run fi búra ayé wa ti ìlú àdàlá kí ni fà sásìkò rírà rẹ̀ máa wọ̀nyàn lọ ìgbàgbéra àti òròjú àti máa ṣe máa ṣe àti kí ẹ máa ní àbí eléke àbá àti ìṣe bá lọ yìí náà òní pẹ́ kò ní jì kí kẹ̀kẹ́ ni ọlọ́run ní ẹ wo obìnrin mí lọ́dún lọ fún pé má wo kọ mọ́ ìṣe wọ́n lè bẹ̀rẹ̀ bí ti ju ogbó lọ́ọ́ bẹ̀rẹ̀ rẹ̀ kárí ọ. ẹ̀rí nínú kẹta tó fi ń rárẹ̀ mo sọ abàtúkọ́ lọ́ọ́ máa bá àwọn ẹni bíi jọ rẹ mo ti fẹ́ ti bí òní kẹ̀kẹ́ tó fẹ́ ṣe ní ọjọ́ ayé tiẹ̀ tẹ́lẹ̀ tó bá ti kòsòkò náà ni kí àwọn ọ̀dọ́ máa tún ní àtẹ́bẹ̀lẹ̀ kí wọ́n máa mú gbogbooro làwọn olóbìnrin ọ̀rọ̀ ìyàwó kejì ìyàwó kẹta làwọn máa ń sọ sí wọn ẹ̀wọ̀n wọn ti máa ń kú fara wọn àwọn wúlá làwọn eléyìí ẹgbẹ́ tí wọn sọ àwọn sáníyàní àwọn sálítàní ìmọ̀ báwọn ẹni bí rìn inú nǹkan tí máa ń jẹ́ bá fi kò rárìn sáàmù ní dáadáa tí wọ́n ti dè fún wọn nínú àná ní fọ́nmẹ́ tó yà tí ẹ bá ti fẹ́ràn àrí yé jù yóò yọ ni yóò yọ ni èèyàn kàrí pé yẹn lóṣù kẹ́mìtì kan kò mú nǹkan kẹ́mọ̀ ó tún jẹ gbèsè bọ̀ náà ni títí ayé bá ti sọ ní. ayọ̀ ìṣèlú náà ìlà àdàlà ẹ̀yìn ẹlòmíràn ọ̀la àwọn òkùnfà kẹ́mẹ́ tí ó ràn wá lọ́wọ́ láti lè kọ́rọ̀ àkókò àkọ́kọ́ náà òkùnfà òun ni ká mọ rírì ìbámu tó ṣètò ẹ wà kánà àwọn ọmọ ìsáájú rere ẹrí àbá àwọn pè níjà ó ti sà ọmọ ọ̀dọ̀ kẹ́ máa ń ti lọ yìí lẹ́bìrì bí àwọn ẹni ìsáájú rere láti ní ká jọ wọn ọlọ́run wí àjẹbí wí kèétí tó kèétí tó kí làgbọ́ yá àwọn ẹni ìsáájú rere lórí ẹ̀ ibi táwọn bá gbogbo yìí dé gbogbo àwọn àkàdéjì àtàwọn ayé àtàwọn ibi wọ́n gbọ́ yé dé ẹni wa lẹ́ni tí máa ń pè bí ọjà mu ẹni ẹ wá ń sọ fún wípé yà á bá Suleiman rẹ bàbá Suleiman ọ láìkí búrẹ́dì ni láti jẹ àbá ni á dáyà mo pè wọ́n bọ́ ń palẹ̀ mú jẹ fún mi láàrin kí n máa jẹ búrẹ́dì tàmùtàmù ẹ̀wọ̀n kó wòye tán lẹ́nu bọ̀rọ̀ kí n máa mú omi ẹlẹ́rìn dòdò sí tí ó fi lọ mo ti ka kàmùtì nà áyà áyà tí wàá nà ní láti kó wa jẹ oúnjẹ ló dúró àwọn ẹni ìsájú rere lójú láti jẹ tó ń bá gbá rẹ̀ báyìí ẹ̀rú ọ̀dẹ̀ máa bà ń gbà tóun sínú lọ́wọ́ kọ́ má jáde kóun pìtì kóun sínú délé gbà ilẹ̀ ní ọ̀bọ̀ kò sì ní jáde kóun sínú lọ́wọ́ ó tún máa lóun ṣe dígbì lùgbà tóun jẹun lọ́wọ́ wọ́n sọ fún àfàwà nẹ́ẹ̀fìọ̀n nẹ́ẹ̀fìọ̀n yẹn làbá Imam Malik aleyhi rahmatullah nẹ́ẹ̀fìọ̀n sì jọmọ kí wà fún láyọ̀ ọ̀rọ̀ lọ́sí ọlọ́sùn ẹ̀yin bá dàbí àgbàlagbà gbé àtúlẹ̀ ọmọ ọmọ rẹ̀ kí ni máa ń ti lé rẹ̀ gẹ̀ ọ yẹ kẹ́ mọ̀ bí lé rẹ̀ ti rí ọlọ́mọ ọ̀dọ́ rẹ̀ ní í ṣe. ẹ̀rí àbá ni ọ̀rọ̀ àbá mi ga o àlùwògbó olùkọ́lù sọ̀la gbogbo ọ̀run tí ọba kí yóò rí fóun lálùwàlà wàlúmọ́sàkù fi ìmá fi ìfìmá báyìí náà tó máa àti pé tọ́ba ti sábà lá tó kírun báyìí tó gbé tura ní ọmọ àtọ̀ bá a máa ti lo gbèsè ayé ni ẹ̀sìn bá a ti bẹ́ẹ̀ ní làárín àti lò. a rí inú wọn táwọn yẹn bá wá bá ó lè já wọn ọmọ kéwù tí wọn bá ti ń lọ ilé padà yóò ní ẹ wá o ẹ bẹ́ẹ̀ rìn papọ̀ o papọ̀ rọ̀kù wọ́n ní kí ló dé àfa àbọ̀ ní bẹ́ẹ̀ ni. tẹ́ ẹ bá rìn papọ̀ ẹ máa bára yín sọ̀rọ̀ ṣùgbọ́n tí kálukú bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú lè máa ti díkìrì سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر wọ́n ti kọ́ ọ̀gbìn ọmọ àti ènìyàn wọ́n ti bá fi rìn bọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ nìyẹn. ìkan sọ fún àwọn ẹni ìṣáájú rẹ̀ wọ́n ní kí òkàlẹ́ mọ̀tò yóò ti bọ́ sọ̀rọ̀ àbá ni ẹ̀ kí n tó kọ́ bá mi sọ̀rọ̀ ọ̀dà fà ámùsìkì ṣà lóòrùn tó gbé ọmọ lọ́wọ́ ìṣẹ́ tèmi bẹ́ẹ̀ ti pọ̀. àbá àfọ̀fẹ́ mi ló máa yára àlẹ́ yìí rọ̀ ó ní èmi mọ́ náà àwọn sálàmù ìbẹ̀ nu ọ̀tọ̀ ìgbé máa ń yà ọ́dún kalamahu min al-jumu'ati ila al-jumu'ah. yóò ka ọ̀rọ̀ tó bá sọ a lè dúró ọ̀rọ̀ tó sọ láti jùmọ̀ àkàtì jùmọ̀ àkàtì bẹ́ẹ̀ náà lọ́rọ̀ tiẹ̀ náà. tẹ́lẹ̀ ń bá bẹ̀rẹ̀ torí tọ́rọ̀ bá ti pọ̀ ó sì sọ. lillahi al-kamal ọ̀rọ̀ lọ́n lè yẹn kọ́rọ̀ bá ti pọ̀ ju sọ̀rọ̀ sọ̀rọ̀ sáà lágbájá ọyá bọ́ bẹ́ẹ̀ wákàtí mẹ́fà wákàtí méjìlá wákàtí mẹ́lẹ̀ ń tètè bẹ́ẹ̀ aláìsọkúsọ ọjà wọn ìgbẹ́ nu wọn tó ti yí pé wọ́n ka ọ̀rọ̀ rẹ̀ ti sọ ní jùmọ̀ àkàtì jùmọ̀ ẹ̀rí nínú ìwọ̀n tá a fi kọ́rọ̀ àkókò tí òmìnira rẹ̀ mọ́ ara wọn òun ni ọdún tó fi tó yà. ìgbóhùn tí ọba ti ń sáfà ní níjọ́ gbígbà ẹ̀rì yẹn ọ̀rọ̀ gbogbo lò dáadáa nínú ni kí ẹ máa rántí kó àtúntí bẹ́lẹ́ yìí kí ẹ bá yọ lọ wọ́n kọ́ ládàá àti àdékèrè kí ẹ sì mọ aburú ìfẹ́mi fọwọ́ tilẹ̀ tọ́rẹ́ mi ní aburú ni máa fẹ́mi jù nàbí láyé yóò sọ fàáyé sọlá tó tẹ̀lé wọ́n ti wọ́n máa ò bá rí o náà sí ìnà náà sẹ́lá àmọ́ràn bí sùúrù mi fọ́ra mi náà tọ́rẹ́ mi ní ìtọ́jú ti fílẹ̀ ní sábà bá tiẹ̀ lọ kí máa ń pani láti àbí gbòòrò kí ẹ̀ tó wá mọ pàtàkì tí mẹ́mbí àsìkò ìwé kí ẹ̀ tó máa fẹ́ ní rere. báyìí wà ní mùsùlùmí náà ìgbà àdàlà ẹ̀yẹ rúfin ọlọ́wọ́ wa sábà wá rákòókò wa lò àǹfààní wò lọ́wọ́ àbẹ̀. àkọ́kọ́ náà èèyàn là ń ti kéèyàn máa tẹ́ bí tó fèsì ìbẹ̀lẹ́sẹ̀ ọlọ́run sáà máa yàmà sára sí wúgẹ̀lì ìtàpá lọ́rọ́ rẹ̀ wú. ẹ̀rí ọba adébá ni wọ́n sẹ́ni wọn àtàdé náà wọn ti la ilé ìkùn yín rọ̀bì kù. ẹsẹ̀ lé wọn tí wọ́n sọ kalẹ̀ fún yín látọ̀dọ̀ àtẹ̀dá yín lè kọ́ mi lẹ́yìn àti àbúrò àdáwò wọn kú dá ìyàwó tó dé lójijì wọn kù látẹ̀ Tọ́ba ní pẹ́ máa sọ ìjọba ti fún mi o lórí àti ètò tí mo ṣe nípa tọlọ́run wà ní kóòtù làbí ọ̀sán àkèrè wọ́n máa ń sọ̀rọ̀ sí ní àtẹ̀jú fún mi sùn ní máa ń fi wọ́n ti ẹ̀yẹ. torí bẹ́ẹ̀ ìwò tẹ̀ ní fúra ẹ̀jẹ̀ rárá ìyóò ti là níbi bí tí mo dẹ́sẹ̀ àbí dẹ́sẹ̀ ní ẹ̀bá láti ti làdá. ọ̀rọ̀ ìlànà bá ti fi ìtajà tàbí mẹ́rọ yìí ọba tẹ̀tẹ̀ ni wọ́n yọ yọmọ tó bí yálẹ ìtàgé ta ọtúmọ ọlọsùn ìtàgé ìlà ọba tèmi ìbá ti mọ mẹfọ pẹ̀lú ìdíje ọlọ́run yà wá ìlànà ọba tẹ fún mi lẹ́yìn tani ìlànà àtẹkí ní gbèlà rẹ nítorí ìlà ọ̀rẹ́ tí mo lọ bú ọ̀rẹ́ wú ló kó bá mi ìta ló ní fún ọ lọrẹ lápọtẹ àtọlùlá ní àdìsí òun ló ti fi lọfẹ fún òdìdí rẹ sí padà ìdíje àdìsí nígbà tó fi gbọdọ̀ wá bá mi ọgá àṣẹ ìgbà ọ̀rọ̀ mi kì í sọ àdàkàtúlá àbí sáàtì ń sàtìlẹ́yìn dáadáa fún yà eléyìí wà ní kọ̀ọ̀kọ̀rọ̀ àyà ọ̀sọ̀tìlẹ́ sì ti tìtì máa nínú àǹfààní báyìí sábà lo àkókò dáadáa òun náà ní pé ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá bá mú wá fún wa á lè fi ìdẹ̀ra yẹn ṣiṣẹ́ bí ìmọ̀ kó lè kàn sílẹ̀ níbi wọn tí wọn kàn fà ní bí àkókò ọlọ́run ní alam tara alladhina badalu ni'mata Allahi kufra ọ̀rọ̀ àwọn ti mọ́ pààrọ̀ tẹ̀rọ ọlọ́run ọba sáyé sáyé mọ́ rẹ̀ ọ̀rọ̀ àti òkúrọ̀ ọ̀hún dá ọ̀rọ̀ sábà àwọn ọjọ́ wọn padà kọ́ palẹ̀ sílé ìbámu ní jahannama ni wọ́n wọ̀ ọ̀dí pẹ̀lú wọn á ní jahannama lè yẹn láti ti gbogbo ní gbogbo yẹn láti bọ̀rọ̀ àti nínú àǹfààní dáa tábà sọ onígbà tó fi kírun onígbà tó fi rẹ́rìn síyàwó ẹlòmíì rẹ́rìn síyàwó rẹ̀ níbi ẹ̀yìn àkókò lò náà ni onígbà tó gbọmọ jó tó gbọmọ délé ẹlòmíì tolókù tolókù tẹ̀kọ́tẹ̀kọ́ náà ní gbogbo gbà kí ló dé ọwọ́ àwa ti síyàwó mi bá ní yọkọ̀ owó tẹ́ǹtẹ́ ní ẹgbẹ́ tó ẹ̀yìn náà máa ń ṣe tọ́lọ́run fi ní ah, ah, yẹ ká lọ bẹ̀rù ọlọ́run lórúkọ àkókò yìí ọwọ́ dáadáa dáadáa fèrè dọ́ọ̀tún láà inú èso tá a rí ni èèyàn lè yọ ọlọ́run ọba mi èèyàn sì lè sọ ẹ̀mí èèyàn láti má ju kó tẹ̀lé mi ẹ̀mí èèyàn gan èèyàn sì lè ta kúrò níbi máa lọ tọrọ tọba láti kòló dáadáa wọ́n dẹ̀ wá ní tó ti lọ ní tó ti lọ sí tẹ́tọ́ àmì olówó irun hadithi káàbọ̀ náà jọra wọ́n rí ẹni kẹ́ńtà àwọn sáré òjijì rà ní a ẹni yìí máa lágbára kọ́ ó sì nàìjíríà tọ́ba tó jọ ọ̀nà ọlọ́run lọ́wọ́ àbọ̀bàdàn jíjọ ọlọ́run tọ́ba fi pé sẹ́ẹ̀tì ń dè ọ̀lá àlùfáà nítorí ọ̀rọ̀ fámìlì abólágbàlagbà kẹtọ́ fẹ́ tọ́jú ojú ọ̀dọ́ náà fẹ́ lọ́wọ́ à. nínú àǹfààní káàrí ta bára gbogbo wa lọ dáadáa òun lọ́kùnrin láti ìfòkà àlẹ́wọ̀n yà máa gòkè bẹ́ẹ̀ láti máa ronú ìjà tó ti fáwọn àdéhùn tó ti gbé mùsùlùmí wọn lọ sí. ẹ wọ mathematics náà ń kọ́ ní ọ̀gẹ̀dì lónìí ní topic kan tó ń pè ní algebra èmi jáde ló fún ilé ìyá mi lókè ká. àwọn ilé láti kó dáadáa rí ẹjọ́ bá ti má dẹ́rì fún gbọ̀ngàn ọ̀rọ̀ ayé nígbà tí wọ́n bá tí wọ́n bá hẹ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní hẹ sí ojú bọ́ọ̀dù ní ìsìn ó lè dágbé láti bọ́ọ̀dù yìí sí bọ́ọ̀dù yìí ó lè dé tù ní wọ́n gẹ̀ẹ́sì nígbà wọn bá parí rẹ̀ ẹ̀ nígbà iṣẹ́ ọpọlọ ti dígbà wọ́n ti ṣe wàhálà ẹ̀ bàbá yọ kínní wọn àwọn fọ́múlà kẹ wọ́n ti ká gbogbo ẹ lọ́rẹ́ pẹ́pẹ́. ìyẹn bá wá sí kòló dáadáa yóò gbádùn àlọ́ mọ̀ sókè ní wọn sọ̀rọ̀ hàn àwọn mùsùlùmí àwọn tó ti dáadáa rẹ̀ wọ́n tó ti tẹ́sí tẹ̀ dáadáa báyìí. nínú àǹfààní dáadáa rẹ̀ ló dábàá wá sí kòló dáadáa rẹ̀ nílẹ̀ ìlú yàrá ló jẹ náà ọba àtẹ̀dáàbò ti sọ̀rọ̀ ọ̀bù àtẹ̀lẹ̀ pé wọ́tàrí ọ̀hìn láàbà tó wà lórí ìrọ̀lẹ́ ẹ yára láti wá forí bí àtẹ̀dá yìí wọ́n jẹ́ nínú ẹ̀sìn àwùjọ àti ìdàgbàsókè àti ìwàkàwọ̀ ẹ̀sìn yàrá wá lórí jẹ́ nínú ẹ̀sìn ìgbé pípẹ́ rẹ̀ tó o rán láàbìlẹ̀ ọlọ́run parí ti kàlẹ̀ fáwọn ti bẹ̀rẹ̀ ọlọ́run اللهم اجعلنا مما تقول أعمالهم وتحسن أعمالهم اللهم أصلحنا وأصلح الرؤساء وارفع عنا البلاء والوباء واشفي مرضانا وارحم موتانا يا رب العالمين يا ارحم الراحمين قوموا الى صلاتكم ورحمكم